Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹlọ́pẹ̀jọ àrùbí eh, bí o wà láyé ṣèkì ìsàlẹ̀ àìdára pé ó yẹ̀ lùfìyà bí i ètò kọ́rẹ́tì jù nínú pé ọ̀nà olè ẹlẹ́ bí a ṣe tẹ̀sílẹ̀ pé ìlà ìlà ọwọ́ ni ó ń múlà ìlà òkè tó nẹ́ẹ̀sì sí gòǹgórí ọwọ́ eh, um, ìka ọwọ́ ó ti wá sọ pé àwọn fáwọn tó pa lè síbà lè síbà lè síbà tó ṣùgbọ́n tó bá tó kọ̀rẹ́ ti jù kó ní bákan so mi ò get rárá pé bóyá sẹ́lẹ̀ bá ní torí pé sẹ́lẹ̀ bá ní ṣàlàyé bá ṣe ṣe bí ṣe ṣe ṣàlàyé rẹ̀ náà jẹ́ àpùnlá